tó mo kí wa káàbọ̀ sí yàrá ìkẹ́kọ̀ọ́ lẹ́ńtìtì ẹ̀yin mo ní ìgbàgbọ́ wípé ẹ gbádùn yàrá ẹ̀kọ́ wa ní ìkẹ́kọ̀ọ́ tí ó kọjá mo sì ní ìgbàgbọ́ wípé ọ̀pọ̀ ènìyàn ló fẹ́ wo ẹ̀yin ni ó ti ń bojú sọ́nà fún ẹ̀kọ́ ti tòní nítorí pé ẹ̀kọ́ tá a ṣe ní ìkẹ́kọ̀ọ́ tí ó kọjá ó jẹ́ ẹ̀kọ́ tó lágbára tí ó sì dúró tí ó dá lórí àṣà Yorùbá kan tí ó ṣe kókó tí ó ṣe pàtàkì bó tilẹ̀ jẹ́ pé ó ti ṣe kí ni ó ti ń wá ó ti lọ bí ìgbàgbé àṣà Yorùbá tó ẹ̀kọ́ tí a ń ṣe ní ìkẹ́kọ̀ọ́ tí ó kọjá ni à ń pè ní kí ni ìṣẹ̀rún ẹni kí sì ni à ń pè ní ìṣẹ̀rún ìṣẹ̀rún ẹni níbi tí ènìyàn ti sàn wá ẹ wo odò nísàn tí tí tí tí kó gbàgbé orísun rẹ̀ <laughs> ẹ wo abẹ́ bó ti wù kó rí ọmọ ò ní dàgbà títí tí kó gbàgbé ìyá rẹ̀ àfẹ̀yí tó bá jẹ́ ọmọ àlè ló ṣẹ́kù ẹ wò ó pé ìṣẹ́run ẹni ó dàbí orísun mo mẹ́nubà àwọn nǹkan kan àtàwọn nǹkan kan nípa ìṣẹ̀run ẹni ibẹ̀ mo ti mẹ́nubà kí ni àwọn tó tẹ̀lú bìkan dò ibẹ̀ mo ti mẹ́nubà àwọn ojú orí ibẹ̀ mo ti mẹ́nu bà àwọn nǹkan kan àti nǹkan kan nípa ohun tó dúró gẹ́gẹ́ bí ìtọ́kasí ìṣẹ́rùn ẹni ibẹ̀ mo ti mẹ́nu bà àwọn àbùdá àti ìtọ́kasí ìṣẹ́rùn ẹni níbẹ̀ mo ti mẹ́nu bà àwọn àǹfààní mo ṣe àwọn ìtàn kan mo ṣàlàyé àwọn ìtàn kan nípa ìṣẹ̀rùn ẹni ìwọ tó bá fẹ́ mọ̀ nípa èyí dákun lọ ṣe àgbéyẹ̀wò fọ́nrán tí mo ṣe sẹ́yìn lórí ìṣẹ̀rùn ẹni fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọ́ torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọ́ ni ò lọ́pọlọ tọ́pọ̀lọpọ̀ adarí òórùn ní lórí <laughs> ẹ wò ó ẹ dákun ẹ dákun ẹ sáré fìdí lé nǹkan tàbí kẹ́fì nǹkan lédìí ẹyin wọn ní káró sọmọ́dé káró dìmọ́sọ kí ni iṣẹ́ àmọ́ ti gbófo ni ẹgbẹ́ bá sì rí nǹkan fìdílé ẹ wọlé fẹ̀yìntì nǹkan ṣùgbọ́n wọ́n gbà yín nímọ̀ràn kẹ́ wá nǹkan kẹ́ ṣe kínní kẹ́ fìdílé kẹ́ wá báláǹsì kẹ́ dúró rẹ́gẹ́ rẹ́gí sórí ibi tẹ́ ẹ jókòó sí láti tuntun jẹmìlá ìtẹ̀síwájú ẹ̀kọ́ lórí ìṣèlú ẹni. kí ni ìdí gan tí Yorùbá fi gbàgbọ́ nínú àwọn ìṣèlú ẹni? kí ni ìdí tí Yorùbá fi gbàgbọ́ pé ah ìṣẹ̀rún ẹni ó ṣe kókó ìṣẹ̀rún ẹni ó ṣe pàtàkì kí ni ìdí wọ́n ní Yorùbá bọ̀ wọn a máa ní wọ́n ní bí àgbà bá jókòó wọ́n ní bí ọmọdé bí ó bá ń gun orí ilé àjà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọ́n ní kò lè rí i wọ́n ní ojú àgbà tó jì ìrírí ló jẹ́ kó jì wọ́n ní ìkù àgbà tó ṣe gbẹ̀ǹdù ọ̀rọ̀ ló kúnú ẹ̀ torí àgbà a máa kún fún ìrírí àgbà a máa kún fún ìṣẹ̀lẹ̀ tó pọ̀ lọ jáǹtì rere bóyá ní ti rere ni tàbí ti ìdàkejì kí ni ìdí gan tí a fi gbàgbọ́ tí o bá fi gbàgbọ́ nínú ìṣẹ̀rùn ẹni ohun àkọ́kọ́ ni wípé nítorí ìjà píparí ní ojú orí ẹ wò ní ayé àtijọ́ títí di ìsìn yìí ẹ wò ìjà ìṣèrò ni ó ṣe kókò wọ́n bá sọ pé o ò sì rántí ọmú tá a jọ mu ìṣèrò ẹni làjọ ń bá o ò sì rántí ibi tá a ti bá bọ̀ tí wọ́n fi nígbàgbọ́ nítorí pé ní ayé àtijọ́ bí ìjà bá ṣẹlẹ̀ tó bá ti rí bákan tó bá ti rí bákan tó bá ti lo ọ̀hún tó bá ti lo tiwa tó bá ti lo tẹ̀yìn wọ́n máa lọ parí ìjà ní ojú orí oníkálukú á gbé àga dání wọ́n á sì jókòó sórí sójú orí ìṣẹ̀rù wọn sórí orí ẹni tó tẹ ilé náà dó tàbí olórí ilé náà tàbí ẹni tó dún gẹ́gẹ́ bí àgbàlagbà bàbá ńláku bàbá bàbá bàbá tó ju bàbá ńláku bàbá gbogbo wọn lọ wọ́n á lọ jókòó síbẹ̀ láti parí rẹ̀ nítorí wọ́n ní ìgbàgbọ́ pé agbára ó wà níbẹ̀ àṣẹ ó wà níbẹ̀ ohun gbogbo tí wọ́n sì ti sọ ní kíni àṣẹ rọ̀ mọ́ àṣẹyìndà àti kíni ẹ wo ẹ jẹ́ ká fi kẹta pamọ́ náà. bàbá ní ìgbàgbọ́ wípé bí ènìyàn bá kú ó kú o ṣùgbọ́n ohun tí yóò ṣe ó tún kù wọ́n ní òkú kú iṣẹ́ kù bàbá kú bàbá kù ni. lẹ́yìn èyí ojútùú yóò sì dé bá ohun tí ó dúró tí ó dà gẹ́gẹ́ bí ìjà tàbí òkùnkùn tí ó sú. ẹ wo ohun mìíràn tún ni wípé ìgbàgbọ́ nínú ìṣẹ̀rọ ẹni wípé ìrànwọ́ jáde kúrò nínú ìṣòro bí àpẹẹrẹ bí àjẹ́ ah, bí àjẹ́ bá ń fòró ẹ̀mí ẹni tí wọ́n sì fẹ́ run gbogbo ilé tí wọ́n fẹ́ run agbo ilé ó ní ibi tí wọ́n ò lọ ojú orí ni wọ́n yóò lọ ó ní ìṣẹ̀rù wọn ni wọ́n ò tọ̀ lọ láti sọ pé ah, eh, kò rí báyìí o ní ayé yín o kò rí báyìí o ní ayé yín o eku ké bí eku ẹyẹ ké bí ẹyẹ ọmọ ènìyàn bí ọmọ ènìyàn àmọ́ lásìkò o kò eku ò ké bí eku mọ́ o ẹyẹ ò bí ẹyẹ mọ́ o kí ni ọ̀nà àbáyọ kí ni nǹkan ètùtù kí ni ẹbọ lọ́wọ́ jáde kúrò nínú a máa ń a máa ń lọ sí ẹni tó pé títí di òní yìí wọ́n máa sọ wípé kán máa ṣe sàárà tá ń ṣe sàárà à ń ṣe sàárà nítorí ìṣẹ̀rù ẹni nítorí orísun ẹni àwọn tó ti kú àwọn tó ti lọ a máa ń ṣe yìí nítorí kíni láti lè ṣe ìrántí wọn nígbà tí a bá ń ṣe yìí Yorùbá ní ìgbàgbọ́ wípé inú wọn yóò dùn orí wọn yóò yá ara wọn yóò yá gágá láti ṣe kíni láti lè ṣe ohun tó tọ́ àti ohun tó dára bí orí ẹni bá tako ni bí nǹkan ò bá lọ dára bí eku ò bá ké bí eku bí ẹyẹ ò bá ké bí ẹyẹ bí ọmọ ènìyàn ò bá fọ̀n bí ọmọ ènìyàn táwa ṣe bó ti yẹ ká ṣe bàbá lọ sójú orí bàbá ṣe ohun tó yẹ ká ṣe ah! ọ̀nà yóò là ojú kíni ojú yóò sì tàwọn ọ̀tá ohun tó dúró gẹ́gẹ́ bí kò ṣeé ṣe nígbà tí a bá lọ sí ìṣẹ̀rùn ẹni ọ̀nà a máa là pèrègèdè a máa mọ àṣírí ohun tí ó ń ṣẹlẹ̀ sí ènìyàn ìṣẹ̀nu ẹni ìrànwọ́ jáde kúrò nínú ìṣòro bíi àìrọ́mọbí àbíkú àìlówólọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tí èèyàn bá lọ sí ìṣẹ̀nu ẹni a máa mọ a máa rí òjútùú a máa rí ọ̀nà àbáyọ sí ohun tí ènìyàn bá fà. ìbéèrè mìíràn ìdí mìíràn fún ìṣẹ̀nu ẹni wípé láti tù wọ́n lójú láti tù wọ́n lójú ẹ wò ó ṣe kókó ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí àṣà yorùbá láti kíni láti tu àwọn ìṣẹ̀rùn ẹni lójú bí bẹ́ẹ̀ kọ́ ah, òun burúkú ajá lòun burúkú ó ń burúkú àṣìṣe kíni ajá lòun burúkú eku tó ń ké bí eku a máa dún bíi mẹ́ẹ̀ àgùntàn a máa dún bíi olóńgbò ènìyàn gan a bíi eku a bíi ẹyẹ a bíi ẹja a bíi ohun gbogbo tí kò rọrùn rárá tù wọ́n lójú ni a ṣe máa ń ṣe kíni ní Yorùbá ṣe ní ìgbàgbọ́ nínú ìṣẹ̀rùn ẹni bí ẹ bá tu ìṣẹ̀rùn ẹni lójú gẹ́gẹ́ bí àṣà ìlànà àti ìṣesí àwọn Yorùbá wọ́n ní ìgbàgbọ́ pé ohun gbogbo a máa lọ ní mẹ̀lọmẹ̀lọ a máa ń ṣe é láti ṣe kíni láti tù wọ́n lójú èyí òun yé wà bí. ẹ wo oríṣiríṣi ìdí ni àwọn Yorùbá fi ní ìgbàgbọ́ nínú àwọn ìṣẹ̀rùn ẹni ṣùgbọ́n ìdí tí ó ṣe kókó tí ò bá gbàgbé orísun kò ní gbẹ